إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل فإنه من اتقى الله عز وجل فله جنة المأوى قال الله تعالى ولدار الآخرة ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون عباد الله إن أعظم ما يسعى إليه الإنسان في الدنيا دائما وابدا محبه الله عز وجل ورضاه ولجلب محبه الله عز وجل ورضاه سبحانه وتعالى اسباب منها اتباع منهج الرسول صلى الله عليه وسلم ومنهج اصحابه رضوان الله عليهم قال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سبحانه وتعالى والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم ومن الأسباب الجالبة لمحبة الله عز وجل ورضاه سبحانه وتعالى تقوى الله والعدالة بين الناس قال الله تعالى إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم أهدهم إلى مدتهم إن الله يحب المتقين وقال سبحانه وتعالى وإن طائفتان من المؤمنين اقتتلوا إلى أن يقول وأقسطوا إن الله يحب المقسطين وقال سبحانه وتعالى سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فأحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين ومن الأسباب الجالبة لمحبة الله سبحانه وتعالى التوكل على الله قال سبحانه وتعالى فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتقين ومن الأسباب الجالبة لمحبة الله عباد الله الإحسان إلى الخلق قال سبحانه وتعالى فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن موادعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين ومن عادة الأسباب تطهير القلوب تطهير القلوب والأجسام من الأنجاز والذنوب قال سبحانه وتعالى لا تقم فيه أبدا لا مسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين ومن هذه الأسباب الإيمان بالله والعمل الصالح قال سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه بارك الله لي في القرآن العظيم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 وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته عليه ولا يزال عبدي يتقرب إلي من نوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها ولئن, سأل ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه رواه البخاري أدوك فون الله ولا الله بتسي يولي من وكواسي di ọjọ́ òní àpadà sí ibú àti àdánwò tí máa ń báyàn tí èyí fi lè kí irun jimá tó fi fi islam sílẹ̀ kí ọlọ́run bá kí ọlọ́ ẹni kọ̀ọ̀kan wá kúrò níbẹ̀. a tọrọ ìkẹ́gẹ́ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá tí ó gbéde ní láti lè wá jẹ́ ìkẹ́ àti àánú gbogbo àgbáńlá yìí pátá ìkẹ́ àti ìgbà náà kí wọ́n bá àwọn ará léra àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn àti aláàtò tẹ̀lé ojú ọ̀nà mọ́ àwọn títí di ọjọ́ ọ̀gẹ̀dẹ̀ ọ̀kẹ́yàmà ìbẹ̀rù ọlọ́run bá ó di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹni tó bẹ̀rù ọlọ́run ó lè má rí jẹ tó ó lè má rí mu tó ṣùgbọ́n ọjọ́ ọ̀gẹ̀dẹ̀ ọ̀kẹ́yàmà sí olùbẹ̀rù ọlọ́run bá fún ẹni tí ń bẹ̀rù rẹ̀ tí ẹ bá ṣe làákà yìí. nínú nǹkan tó ga jù tọ́mọnìyàn máa ń làkàkà nínú sẹ́mi ayé rẹ̀ òun náà ni láti lè rí ìfẹ́ ọ̀nà ọba ọ̀sùnmọ́hán ọ̀tàlá. kéèyàn ọwọ́ ìfẹ́ èèyàn jù bẹ́ẹ̀ lọ kó lè rí torí pé kò sí bẹ́yẹn ti fẹ́ tẹ aráyé lọ́rùn ẹni tí lọ ń wá ìyọ̀nù àgbà ìyọ̀nù oṣó ìyọ̀nù àjẹ́ irú ẹni báyìí wọ́n darí láàmú ni yóò dààmú láyé yóò tún dààmú tó bá di ọjọ́ ògbìndì àkíyàmà ṣùgbọ́n tó ṣe pé ìrí ìfẹ́ rẹ̀ àti ìyọnú rẹ̀ rọrùn tó ti yà sí pé tó yẹn bá ti rí èèyàn ti sórí rí ayé àti ọjọ́ ògbìndì àkíyàmà òun náà ni ọ̀nà ìyẹn kan tó fi já sí pé nítorí yẹn máa ń sáré rẹ̀ oníbó lèèyàn ó ṣe rí fi ọlọ́run lẹ́yìn ó fi rí ìyọnú rẹ̀ kì í sí pé bó lèèyàn ó ṣe rí ìfẹ́ àwọn èèyàn torí pé ìfẹ́ ọmọnìyàn èyí tó pọ̀ jù ń bẹ̀ nǹkan àǹfààní ni ìjọba àǹfààní ẹ bá ti tán òun náà nífẹ̀ẹ́ lọ parí. láti lè wá rí ìfẹ́ ọlọ́run ọba wàsùnmáhánù wàtàlá kí ọlọ́run ọba kọ́ máa nífẹ̀ẹ́ sí ẹrú rẹ̀ ni. bó ya yá sí pé gbogbo ọba ti fẹ́ pátá táàmà nínú àti sunnah anabi wa muhammed gbogbo àwọn kan wọ̀nyí ní jogún ìfẹ́ ọlọ́run àti ìyọnu ọlọ́run fún yàn ṣùgbọ́n ọlọ́run bá tún wá dáwọn kan sàlẹ́sà lọ́tọ̀ tọ́jà sí pé ó tún dín ìdín ṣàlàyé wọn sínú alukur'an pé ẹ bá ti ṣe léyìn o yóò jogún ìfẹ́ mi ọlọ́run ọba subahana wa ta'ala fún yín akọ́kọ́ nínú rẹ̀ òun náà ni títẹ̀lé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tó bá fi gbogbo òsèlú ayé rẹ̀ tẹ̀lé ànábì wa muhammed tí ọ̀ máa tẹ̀lé ìfẹ́ inú rẹ̀ tó ṣe pé ibi tí ànábì ní kó dúró sí náà ló dúró sí ibi bó ṣe ní kó ṣe má iná ló ṣe má kò fi làákàyè rẹ̀ gbé nǹkan kalẹ̀ yàtọ̀ sí nǹkan tí ànábì wa muhammed sọ́kọ̀ wà wà ní wọ́sẹ̀lẹ̀ mú wa irú ẹni bẹ́ẹ̀ yóò rí ìfẹ́ ọlọ́run wa eléyìí wáyé nínú alukur'an nínú sọ́rọ́tù alẹ́ imran nígbà tí ọlọ́run bá sọ pé tẹ bá ń dàdà pé ibi ẹ nífi ọlọ́run nítòótọ́ ẹ̀ńtẹ́ tẹ̀lé tí wọ́n máa jẹ́ àpẹẹrẹ bí ẹni fi ọlọ́run náà ni ànábì wa muhammed sallallahu alayhi wa sallam pé nǹkan tó ìbò náà wà á fàtẹ̀lẹ̀ òní. tẹ bá dára pé bí ẹni fi ọlọ́run èmi ni kẹ́ ẹ tẹ̀lé ìlànà mi bí n bá ti gbéṣẹ̀ bí n bá ti ṣe ìjọsìn bí n bá ṣe wùwà òun náà ni kẹ́ ṣe. yọ̀ọ́ bí tẹ bá ti tẹ̀lé mi ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ọ̀nà ọ̀bọ̀ nífẹ̀ẹ́ yìí. yóò nífẹ̀ẹ́ yín yóò sì tó ṣe àforíjì àwọn kùdìẹ̀kudiẹ èyí máa ń wà fún ọmọnìyàn nínú ìsẹ̀mí ayé yìí ayé ayé ọjẹ́ kò yọ ayé pé láti lè rí ìfẹ́ ọlọ́run èèyàn tẹ̀lé ìlànà nílùú ọ̀mọ̀hámbẹ̀ sọ́gbọ̀n àlọ́sẹ̀lẹ̀ bákan náà lára tí jogún ọ̀fẹ́ ọlọ́run fún òun náà ni ìtẹ̀lé ìlànà àwọn sọ̀hábà rẹ̀ tìka lára rẹ̀ lódìdí kọ́ wọn lẹ́kọ̀ọ́ lórí wọn tí wọ́n sì gbìyànjú pẹ̀lú anábíwá muhammed sọ́kọ̀ọ́bọ̀ àríwọ̀sọ́là tí ẹ̀kọ́ yìí sì lápá lára wọn débi bí anábì fi fi wọ́n sọ̀yà wípé tẹ́ bá ti tẹ̀lé ìlànà àwọn sọ̀hábà wọn irú ẹni bí òní sínà ọ̀nà ọba sì tún gbé eléyìí wá nínú sọ́rọ́tò tàwùbà ọ̀nà ọba sọ nínú àwọn tó ṣe hijira láti mẹ́kà lọ sí ìlú madina àti àwọn tó gbà wọ́n tí wọ́n wà ní madina tẹ́lẹ̀ tí wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ àti gbogbo àwọn tó tó tẹ̀lé àwọn ẹni nì lọ́nà tó dáa ìyẹn ni pé wọ́n ń kọ́ sí wọ́n ń tẹ̀lé ìlànà àwọn sàbí wa muhammed sọ́kọ̀ọ́ àwọn ìwòsílẹ̀ tí wọ́n ti síwájú ọlọ́run bá sọ pé irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ àánú nígbè nínú ìyọnu ọlọ́run ìfi ọlọ́run bí àwọn sàábí anabiwa muhammed sọ́kọ̀ muhammed wasallam bí a ti rí ìyọnu ọlọ́run àti fi ọlọ́run. kí ọwọ́ ama bẹ́ẹ̀ ọlọ́run bá sọ pé òun ó tún pèsè àlìjẹ́nà èyí tó ṣe pé agbérimọ̀jù ọmọ rìn lábẹ́ rẹ̀ yọ ọmọ sàn lábẹ́ rẹ̀ òun ó tún pèsè rẹ̀ fún wa tọ́ba di ọjọ́ òkèdè àkèyàmà eléyìí náà tún jẹ́ kó yíwa yí pé. tí bá fẹ́ rí ìfẹ́ ọlọ́run kọ́ máa ṣàkíyèsí báwo ni àwọn ọmọ akẹ́kọ̀ọ́ anábì wa muhammed sọ́kọ̀ mahali wa sallam náà ní sàádé ni wọ́n ṣe sọ̀rọ̀ bóò ni wọ́n ṣe wo ìwà báwo ni wọ́n ṣe ṣe ìsẹ̀mí ayé wọn irú ẹni bẹ́ẹ̀ yóò rí ọlọ́run bá sọ̀rọ̀ hàn wọ́n lára

àwọn tí ẹ sàdéhùn fún nínú àwọn ọ̀sẹ̀ bọ́ lókòrógbà tí wọn ò bá ti yapa àdéhùn wọn tí wọn ò sì lọ máa kún àwọn míì lọ lé lórí irú àwọn ẹni bẹ́ẹ̀ ẹ pí àdéhùn fún wa ẹ má yapa àdéhùn wa ẹ má sọ pé àtibíkè fìrí ni ẹ gbọdọ̀ sọ bẹ́ẹ̀ ẹ gbọdọ̀ pí àdéhùn wa ni torí pé níbi pípé àdéhùn wa lókòrógbà tí wọn bá ti pé àdéhùn fún yín òun ni ìbẹ̀rù ọlọ́run bá wà ọlọ́run bá sọ pé iná lọ́ọ́ ayọ̀ ẹgbẹ́ mọ́tàkì ọlọ́run ọba máa ń nífẹ̀ẹ́ sí àwọn tí ń bẹ̀rù rẹ̀ tó ṣe é pé wọ́n máa ń fi nǹkan lẹ̀ nítorí tọ́lọ́n kódà kọjá sí pé ó ní wọn la ó ní ẹ̀mí wọn la. bákan náà lára nǹkan tí máa jogún òfin ọlọ́run ọba fún yàn ò ní déédéé pẹ̀lú àwọn èèyàn déédéé láàrin ọkọláyà déédéé láàrin bàbá sọ́ma déédéé nígbà tí ìbá fẹ́ parí ìjà láàrin àwọn èèyàn sẹ́yìn ò ní wo pé eléyìí súnmọ́ mi àbí mo ti láǹfààní kan lọ́dọ̀ rẹ̀ sẹ́yìn ọ̀wá gbé ẹjọ́ gba ọ̀nà ẹ̀dùrú láti lè fi fífọ̀ ẹni tó súnmọ́ àyàn. ìmọ̀ ṣe déédéé láàrin àwọn èèyàn bó ti tọ́ àti bó ti yẹ kéèyàn ọmọ wo bóòní lágbájá ṣe súnmọ́ mi tó bóòní eléyìí ṣe jìnnà sí mi eléyìí ọmọ jogún òfẹ́ ọlọ́run wa subahana wa ta'ala fún yàn ni ọlọ́run ọba sọ pé àwọn yahudi àwọn jew tí wọ́n sọ pé àwọn tẹ̀lé anabi musa alayhi salatu wasalam tó sì pé wọn tẹ̀lé lánàá rẹ̀ bí kò sí pé ìfẹ́ inú wọn ni wọ́n tẹ̀lé torí pé tí wọ́n bá tẹ̀lé anabi musa ni àbí ẹ̀tọ́ sọ ipò ń tẹ̀lé anabi isa tó wá sí kọ́ tẹ̀lé tòótọ́ yóò gba anabi wa muhammed sọ́kọ́ bá wà lọ́sílẹ̀ yóò gbá lánàbì yóò sì tẹ̀lé anabi torí pé gbọ́ gbọ́ àwọn anabi tó lọ pátá wọ́n rán wá sí àwọn àjọ kọ̀ọ̀kan ni alẹ́bí wa muhammed sallallahu alayhi wa sallam nìkan lọ́nà ọba rán sí gbogbo àgbáńlá yìí pátá. ọlọ́ọ̀bá wa subahana wa ta'ala sọ pé àwọn tí a ń dàdà pé pé àwọn ń tẹ̀lé ànábì musa yìí sẹ́mmà rúnà wọ́n máa tẹ́tí gbọ́rọ̀ ọ̀rọ̀ ara wọn balẹ̀ fún tọ́jẹ́mọ́ irọ́ lọ́tún lọ́sì tí wọ́n kó jọ tí wọ́n wá sọ di nǹkan òdodo tí wọ́n máa fọn ká gẹ́gẹ́ bó ti pọ̀ lórílẹ̀ ayé lónìí ẹlòmíì wọ́n sẹ́ndì nǹkan sí kò ní yírí ẹ̀wò tó ló fi sẹ́ndì ẹ̀ padà sẹ́lòmíì tó sì já sí pé tọ́ba lè ṣèwádìí ni yọ́mọ̀ ìgbẹ́ ìrọ́ lọ́wọ́ àǹtí ẹ̀. sàmàrún ẹlẹ́kẹ́lẹ́ ìròyìn àwọn yahudi nìyẹn yẹn ni pé wọ́n máa tẹ́tí gbọ́ ìrọ́ gan-an wọ́n fẹ́ràn láti máa gbọ́rọ́ kí wọ́n sì máa gbà á láì ní ṣèwádìí. àkàlù ọ̀nà lè sọ̀rọ̀ gbogbo ìjẹkújẹ nǹkan haram ọ̀dọ̀ wọn ló pé sí wọ́n fẹ́ràn láti máa jẹ nǹkan haram gan torí pé àkàlù ismail mubalaga nù ìyẹn pé yé fi nǹkan haram ṣe awéwà wọ́n máa jẹ gan eré ànẹ́bì tí wọ́n bá wá bọ̀ tó dédé àṣejẹ́ si yìí tó wù ọ́ tíjà bá wù láàrin wọn sì láàrin wọn sì wù tì tì. kò sí ìnira kan tí wọ́n kò wọ̀ ṣùgbọ́n dáwọ́ fẹ́ dájọ́ láàrin wọn ọgbọ́dọ̀ wọ́n ibi sí kékeré ni wọn ọgbọ́dọ̀ dájọ́ pẹ̀lú déédéé ni torí pé ọlọ́run bá fẹ́ràn àwọn olùsí déédéé ìyẹn ni pé àti mùsùlùmí àti kẹfìrí kódà kí nǹkan da mùsùlùmí àti kẹfìrí papọ̀ lóporó gbàdọ́ bá ti já sí pé ẹni tí déédéé àti òótọ́ wà nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà lẹ́tí ìsìn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sọ pé àtòrí kó ti jẹ́ mùsùlùmí ọ̀wà gbé e ẹbí fálárì so eléyìí ọ̀gbọ́dọ̀ wáyé fún ẹni tó pera rẹ̀ ní mùsùlùmí nínú àyàmí nínú sọ́rọ́tù àjọrat ọlọ́run bá sọ pé sílẹ̀ ayé ni bá ṣẹlẹ̀ láàrin mùmìnì kan sí mùmìnì míì ẹ parí rẹ̀ ni tẹ́ bá wá parí rẹ̀ tẹ́ dá sí ẹ má tó dá hàn ìtumọ̀ ẹni pé tẹ́ bá máa ń dé ẹ̀ ní ilé ẹjọ́ ẹ̀ tọ́ bá máa ń dé ó fi síbí kan mọ́wulẹ̀ dá sí kó fi ẹlòmíì tó o bá ti mọ̀ yín pé ò fì sí abala kan ju abala kan lọ ìgbà yẹn iná ni kò pè wọ́n kọ́ ọ bá wọn parí ẹ̀ pẹ̀lú déédé kókó ni pé lára kẹsí ọ̀rọ̀ bá máa fi nífẹ̀ẹ́ yàn tí máa jogún òfin ọlọ́ọ̀bá ọ̀sùnmáhánù wàtálá àti ìyọnú rẹ̀ fún yàn òun náà ni kéèyàn ó ṣe déédéé níbi gbogbo àlámà rẹ̀ kódà kéèyàn ó wà nípò ìbínú gbogbo tí wọ́n máa jáde lẹ́nu rẹ̀ kọ́ gbọ́dọ̀ jẹ́rọ́ déédéé àtòdodo iná ni gbogbo ẹ̀ gbọ́dọ̀ máa jẹ. lára nǹkan tí máa jogún òfin ọlọ́run ọba wọ́n subahana wọ̀ tààlà tí máa jogún ẹ̀ fún yàn ní ayé àti ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama òun náà ni àtẹwọ́kọlọ alàlà ìgbáralé ọlọ́run mímọ́ ìgbáralé nǹkan míì ìtọ́jogún òfò àti ìbínú ọlọ́run fún ọgọrọ èèyàn lórílẹ̀ ayé lónìí òun náà ni pé dípò kí wọ́n gbáralé ọlọ́run nǹkan míì ni wọ́n gbáralé dípò ọkọjá sí pé ọ̀nà ọba ni wọ́n máa wá rèrè ọ̀nà ọba ni wọ́n darí àlámọ̀rí wọn kọ́ wọ́n gbà yí pé ọ̀nà ọba bí sí pọ̀ bí àwọn tó wà lórílẹ̀ ayé gbogbo wọn náà ń pe ọlọ́run tó mélòó lọ́nà ọba fẹ́ gbọ́bẹ̀ àfi kí àwọn ó tún ní ọ̀nà ẹ̀kọ́rọ̀ míì táwọn ó gbà láti máa bí àbùkátà wọn ó sì gbàgbé pé nígbà tí ò lágbára tí ò sí làákàyè fún ọ̀nà ọba yìí dá ní dá sọ́ nínú ọ̀yá rẹ̀ nígbà tó kúrò nínú ọ̀yá rẹ̀ náà tí ò tí ì gbàmà gẹ̀gẹ̀ ọ̀nà nìkan ní sọ ṣùgbọ́n nígbà tó gbẹ́ká ó nìkan ò lè dúró sọ àfi kó òun tún gbára lé nǹkan míì níbi wíwọ́ àbí níbi wíwọ́ jẹ̀ mọ́ kò yẹ ìmọ̀ gbára lé òun wa wa ta'ala nìkan láì ní gbára lé nǹkan míì àwọn nǹkan kí eléyìí máa jogún ìfi ọlọ́ọ̀bá fún yẹn ni ọlọ́ọ̀bá sọ fún anabi wa muhammed sọ́kùn náà àyọ̀ yìí pé àánú ọlọ́run àti kẹrẹ ńlọ́jẹ́kọ̀ fún àwọn sọ̀hábà rẹ ìyẹn ni àwọn tí wọ́n ń ọ lóru àánú ló fún wa torí pé bá lè wọn wọ́n fọ́n ká torí pé kọ̀sẹ́ ń tọ́fẹ́ kí wọ́n lè mọ̀ ẹ̀mí ọmọ nìyẹn kórìíra sí ẹni tó ṣe pé yọ́ máa bá lò pẹ̀lú líle ọkàn tó wọ́n sá fún ọ ṣùgbọ́n ìrẹ́ ànábì sọ́kọ́lá àdìsílẹ̀ ọlọ́run bá kọ́ ọ máa ṣe láàrin àwọn sọ̀hábà rẹ̀ débi wípé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ kódà ẹlòmíì ọmọ tàmá kí ìtí ọba tẹ̀lé sí ànábì wa muhammed sọ́kọ́lá àdìsílẹ̀ kọ́ tẹ̀lé sóhùn ní laboro níbi tí wọ́n nífẹ̀ẹ́ ànábi muhammed sọ́kọ̀ ọ̀hàgbà dé sọ ọ̀nà gba ànábi lásán yìí pé sàmójúkúrò àwọn nǹkan tọ́já sí pé wọ́n bá ṣe tọ́ba kù díẹ̀ kó o sì bá wọn dámọ̀ràn níbi àwọn àlámọ̀rí ìtọ́já sí pé ọjọ́ pààyàn pọ̀ tọ́ba ti nípinnu lẹ́yìn ìgbà tẹ dámọ̀ràn tán tó nípinnu pé èyí láti fọ́tọ̀wọ́ kalẹ̀ àlọ́lá wàá gbé ara lé ọlọ́run kẹ́sì máa yí pé iná lọ́ha yọ̀hí olùmọ̀tò kìlì ọ̀nà ọba nífẹ̀ẹ́ sí àwọn tó bá gbé ara lé tí ò gbára lé nǹkan mi. lára kẹ́sì máa tó jogún ọ̀fẹ́ ọlọ́run àti ìyọ̀ ọlọ́run fún yàn ó dáa bí máa ṣe dáadáa sí gbogbo ẹ̀dá yányá bí máa ṣe dáadáa bí máa ṣe aburú sáwọn èèyàn tó ọba ní dáadáa tó ṣe fáwọn èèyàn tó ọba ní ọ̀rọ̀ rẹ tó sọ fáwọn èèyàn ó tó o bá ní dáadáa tó ṣe fáwọn èèyàn ó bí tàkọ́ má ṣàbúrú sí wọn olórí dáadáa téèyàn kọ́kọ́ ṣe ní pé má fi aburú kan ẹnìkankan téèyàn bá ti ní lẹ́mìí pé láyé tó ń wáyé o aburú ò ní ti ọwọ́ ọ̀dọ́dọ̀ ẹlòmíì ó ṣe dáadáa náà nìyẹn kódà kọ́ má ní nǹkan bí ìjọba lọ tí gbogbo èèyàn bá ní eléyìí lẹ́mìí á rí pé àlàáfíà ó ayé kan ṣùgbọ́n òǹkàlùkù lọ́jà sí pé kò ní kùlà láti lè fi aburú kan ẹlòmíì lọ́nà wípé ọ̀fẹ́ rí jẹ ọ̀fẹ́ rí mọ́. ìsìlára sáwọn èèyàn ọ̀nà ọba jẹ́ pé wáyé pé lára tí máa jogún òfẹ́ òun ọ̀nà ọba subahana wàtálá fúnru ẹni bẹ́ẹ̀ ni ọ̀nà ọba sọ pé fásfà ánìhùn iná lọ́ha yọ̀hìbọ̀lì màsíní fáfọ ánìhùn wọ́sfà iná lọ́ha yọ̀hìbọ̀lì màsíní. sàbójúkúrò fáwọn èèyàn torí pé ọ̀nà ọba ó nífẹ̀ẹ́ àwọn olùsí dáadáa gbogbo ẹni tí ti dáadáa pátá iná ni yóò máa rí ìfẹ́ ọlọ́run lọ́wọ́ subahana wa ta'ala lára tí máa tún jogún ìfẹ́ ọlọ́run ọba fún òní kéèyàn ó gbìyànjú láti fọ gbogbo èrè ẹ̀mí rẹ̀ àti ara yẹn pé kéèyàn wà ní nínú ẹ̀mí ṣe wà ní nínú ara báyìí ọmọ jogún ìfẹ́ kò bá ní ààyè ètò ìsèǹdà alẹ́ bí wa muhammed sọ́kọ̀ làkùsẹ́lá ń dé sí kótó ní ike ọwọ́ náà lu madina ìgbà tó sì fi wà láàrin wọn náà ló gbé mọ́sálásí tọ́wọ́ ń bẹ̀ kalẹ̀ tọ́wọ́ ń bẹ̀ lónìí tó sì jásí pé àwọn míì gbìyànjú láti kọ́ mọ́sálásí míì kó fi lè sòǹpìyà láàrin àwọn mùsùlùmí ìyẹn ni pé tó fi jásí pé wọ́n lè kó apá kan nínú àwọn tí ń kírun bẹ̀ lọ sí masalasi tiwọn ọlọ́run bá pa anabi wa muhammed sọlọ́wọ́ àrùsánà láti gbé masalasi tí a gbé kalẹ̀ ti tọ̀tẹ̀yẹ ọgbọ̀dọ̀ kírun bẹ̀ èyí tọ́já sí pé wọ́n gbé kalẹ̀ ní ti bẹ̀rù ọlọ́run iná ní kò ti máa kírun eré anabi wa muhammed sọlọ́wọ́ àrùsánà masalasi yìí wọ́n ti kọ́ lérí ìbẹ̀rù ọlọ́run bá ti pẹ́ àwọn tó tún wá wà bẹ́ẹ̀ ní ẹni mímọ́ ni wọ́n yẹn ni pé wọ́n máa ń ṣe àfọ̀mẹ́ ẹ̀mí wọn wọn èyí ní nǹkan tí ọ̀dà lẹ́mìí sí ọmọlàkejì bí a ṣe máa ṣe àfọ́mọ́ ara wọn. bákan náà lára tí máa jogún ìfẹ́ ọlọ́run àti ìyọ́nú rẹ̀ fún yàn òun náà ni ìnígbàgbọ́ sí ọlọ́run ọba subahana wa ta'ala kíyàn ó sì máa ṣe gbogbo nǹkan tí ọjà máa ń sẹ́rí. eléyìí wà nípa mọ́sí tó náà bá sọ nínú ayé àtọ́gbẹ̀yìn nínú sọ́rọ́sọ̀rọ̀ báyé náà. bákan náà èyí tó máa jogún ìfẹ́ ọlọ́ọ̀bá fún ìyẹ̀tọ́ ga jù ó náà ni líle sọ òdodo torí ọlọ́ọ̀bá sọ pé kọ́lá àdá ìyàwó mú yẹn fa ọ̀sọ́ rẹ̀ ayélujára kókò. ọjọ́ ògbéni àkìyàmà àwọn tó jẹ́ ẹni tó sòdodo nínú ìbálòpọ̀ wọn nínú ìbálòpọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bá ọ̀sùnmọ̀hánù wàsálà ẹlòmíì lójúláyé yóò máa lọ mọ́sálásí tùmọ́tàbá ó tún ní nǹkan ti pè bí ìgbà yìí pé ó ń fèkè àwọn èèyàn tó sì já sí pé ara rẹ̀ ló ń ṣe kíni ló ń sí torí pé ó lérò yìí ah, ebe ẹlẹ lọ sí hajj ebe ẹlẹ ṣe bí mùsùlùmí lẹ pè yín yóò wá máa dọ́gba lọ sí ilé òòsà yóò máa dọ́gba lọ sórí òkè eléyìí ò pẹ̀lú ọlọ́run lọ́wọ́ subahana ẹni mà sọ pé irú àwọn ẹni bẹ́ẹ̀. lòdòdó wọn ó ṣe láǹfààní tọ́ba di ọjọ́ òbèdè àkíyà kí èèyàn ó rí ìfẹ́ ọlọ́run àti ìyọnú rẹ̀ kò sí oore tó tó ẹlòmíì lérò yìí pé bóyá nígbà tí òun bá di kọ́kọ́ àìmọye ilé tó bí àìmọye ọmọ tó nípò ńlá èyí wọn tọ́ka sí pé ọlọ́run bá nífẹ̀ẹ́ ọ̀hún rárá o ìtì máa jogún òfin ọlọ́run bá fún yẹn náà ni àwọn dáadáa ìtọ́nà ọba sọ yìí ẹni tó bá jásí pé ọlọ́run bá ń so orí fún ṣùgbọ́n tó yẹ rẹ̀ wò tí ò sí nínú àwọn ìròyìn tí ọlọ́run bá kà yìí àtàwọn ìròyìn míì tá a lè sọ irú yẹn ní ń pè ní sitranj yẹn ni pé orí ẹ̀kẹ́ èyí tó jásí pé ọlọ́run bá máa ń fún ẹrú rẹ̀ kó lè bá a jágùn nínú ìwà àbàjẹ́ kó lè máa lérò pé ojú ọ̀nà tó ń wà ojú ọ̀nà gidi ni tí ìwà aṣojú ọ̀nà rẹ ni gbogbo èyí tọ́ sí wa yìí kò ní tọ́ sí wa tí ó tún á máa fi àwọn mọ̀mìnì ṣe yẹ̀yẹ́ pé alátijọ́ ẹ ti kírun náà kílẹ̀ rí gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìfẹ́ ọlọ́ọ̀bá subahana wàtálá ó ní ìlàpá nínú ọ̀sẹ̀mí ayé ọmọ nìyẹn lórílẹ̀ ayé àti lọ́jọ́ ìpínlẹ̀ àtẹ̀mà anábì wa muhammed sọ́kànlá ó ní fọkọlẹ àbẹ̀tò òmìnira ẹtì bá nífẹ̀ẹ́ tí ẹnìkan bá gbógun tì í èmi ló gbógun tì í èmi gáàsì ti ṣe tán mo ti dìklẹ́à ogun pẹ̀lú ẹ̀ sẹ́ńtẹ́ tọ́lá ọba bá dìklẹ́à ogun fún irú ẹni bẹ́ẹ̀ ti parun torí kí lọ́lá ọba fi dìklẹ́à ogun torí pé báyìí tọ́lá ọba nífẹ̀ẹ́ sí ọ̀nba sọ̀tà. So anabi wa muhammed sallallahu alayhi wa sallam wa tẹ̀síwájú pé ọlọ́run bá sọ pé kò sí ẹnìkan tí ó súnmọ́ mi pẹ̀lú kankan tí mo nífẹ̀ẹ́ sí jù ju wípé kò sí nǹkan tí mo ṣe lọ́rùn àyàn fún. etí nǹkan àkọ́kọ́ tẹ̀yàn fi súnmọ́ náà tọ́nà bó fi nífẹ̀ẹ́ yàn ni pé gbogbo nǹkan tọ́lọ́run bá pa láṣẹ pátá èèyàn máa ṣe nírun láàwẹ̀ ní sàgá ní hajj àti ní dáadáa yìí tí ọlọ́run bá pa láṣẹ yìí kọ̀ wá ní fi máa lórí nǹkan tó náà bá pa lọ́sẹ̀ bí kò sí pé yóò tún wá máa ṣe àwọn iṣẹ́ àsìkò rẹ̀ yẹn ni pé yóò máa yẹn náà fìlà yóò máa ṣe sàárà léè tí sọ́ra yẹn lé lórí yóò tì lóru yóò ní àkókò tí ó tì lóru yóò ní àsìkò tí ó fi yẹn náà fìlà ní ìyálẹ̀ta ẹ̀yin kọ̀ọ̀kan yóò máa yẹn náà fìlà ń bẹ̀ yóò ní àsìkò tí ó fi máa gbà àwẹ̀ yàtọ̀ sí ti rọmọdọ́ọ̀ kí ni fi ń ṣe láti lè fi súnmọ́ ìbí ọlọ́ọ̀bá wa subahana wa tẹ́lá tí bá ti ń ṣe léyìn ọlọ́ọ̀bá wa sọ pé máa wá di ẹni tí máa nífẹ̀ẹ́ tí bá ti nífẹ̀ẹ́ rẹ̀ tán irú ẹni bẹ́ẹ̀ ojú ti fi ń ríran kò ní í ṣe ojú lásán máa torí pé kò ní lè fi wo owó o tó ojú yẹn ibi ni màá máa kọ́ńtró rẹ̀ kò ní lè fi wo owó wò etí rẹ̀ kò ní lè fi gbọ́gbọ́ gbùgbọ́ ọwọ́ rẹ̀ kò ní lè fi múmùkúmù ẹsẹ̀ rẹ̀ kò ní fi rìn lọ síbi harama. torí pé o ti di olólùfẹ́ mi ẹ̀ńdọ́bà tí ọlọ́run bá sì ti nífẹ̀ẹ́ ọlọ́run ò ní fílẹ̀ yóò máa wà pẹ̀lú gbogbo gbà ọlọ́run bá tún tẹ̀síwájú pé tó olólùfẹ́ mi irú ẹni bẹ́ẹ̀ ò ní tọrọ nǹkan kí n kò sì ní o àlẹ́ ìtọ́kàn rẹ̀ pọ̀ ni o kó wọn wá fílẹ̀ kó sọ orí wo ló tún eléyìí so ìtumọ̀ ẹni pé ìyọ́nú ọlọ́run àti ìfẹ́ rẹ̀ kó náà ní kí ẹtí á wá pẹ̀lú àwọn ojúpànà tí a kà á lẹ̀ yìí ẹni tí bá ń wá ìyọ́nú àgbà tí ń wá ìyọ́nú nǹkan bí ìyàtọ̀ sọ́lọ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò wàhálà yóò ṣègbè láyé yóò sì tún ṣègbè lọ́dọ̀ ògbéni àkíyàn kí ọ̀rọ̀ wa kí ó sàánú ẹnì wa kó kí á lè máa wá ìfẹ́ سبحانه وتعالى wa subahana wa ألا kó إلا الله ألا ayọ̀rẹ́ rẹ̀ الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر عداك على الدين اللهم لك الحمد كله اللهم لا قابل المنبسط ولا باسط ما ولا هاتي لمن أطلنت ولا مضل لمن هديت ولا معطي لما منعت ولا مانع لما عطيت ولا مقرب لما بعت ولا مباعدا ما قررت اللهم بسط علينا من بركاتك ورحمتك وفضلك ورزقك اللهم إنا نسألك النعيم يوم العينة والأمن يوم الخوف اللهم إنا عائدون بك من شر ما أعطيتنا وشر ما منعتنا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا اللهم قر إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك ورحمنا إنك أنت الغفور الرحيم قوموا إلى